fún lásìkò ìgbádùn náà iná iná iná àfẹ̀mí sílẹ̀ lọ́rùn wọn jẹ́ kí n jẹ ayé mi náà iná iná iná mo fẹ́ lọ́wọ́ bí Dangote mo fẹ́ máa lọ Bugatti náà iná iná iná ẹ̀bẹ̀ ni mo bẹ̀ Olúwa ń gbọ́ bá mi ṣayé mi náà. ọ̀gbọ́dé sà dáa pé ó yẹ kó ti kẹ́kọ̀ọ́ sí i torí tí máa sọ fún ẹgbàá náà bóyá mi fẹ́ kó kó ṣe kí lè máa ń pè náà ní ìfẹ́ kó ṣe fẹ́ wọn náà fẹ́ yẹ kó mọ̀ pé ọgọ́ ọmọkùnrin ni à olùkọ́sọ gbọ́dọ̀ tó lọ kó ẹ sínsìn ilé ìsìn ẹ̀kọ́ fàìlì tí o lábẹ́jẹ́ tó ń pọ́n rẹ̀ ẹ̀kọ́ fàìlì tí o. ọ̀dà mi mo ti kẹ́kọ̀ọ́ gan ọlọ́run ọ̀dà mi kò sí nǹkan tó dàbí àlàáfíà àti òmìnira tó péye ẹ wo bí gbogbo ògbóró ṣe ṣe ń jìbá yìí sí ṣé tí àwọn bá wà nílé ṣé wọ́n lè ṣe gbogbo eléyìí lẹ́yìn èèyàn kí àwọn má mọ̀ tó lọ́ yìí kò yé sí kéèyàn tó lọ lo five years láì ṣe London láì ṣe Amẹ́ríkà lèèyàn lọ ah mo kẹ́kọ̀ọ́ lágbára lọ́hùn mi gbàdúrà kí ló dé tó ṣẹlẹ̀ sí mi ẹ̀kọ́ ni o bẹ́ẹ̀ ń ṣe nǹkan téèyàn tiẹ̀ fi yan gan rárá tọ̀. láti àbí ẹmọ tó wọn máa ti mí sí mi gan. ṣé tí o mí sí mi. wọn àwọn ń dóde ẹni sí gbọgbọdọ kò ṣàṣọra láti sìn lọ. èèyàn gbọ́dọ̀ lọ sí irú bẹyẹ kó tó sọ pé jàgídíjàgan ló wọn àfi ọmọ torí ò ọlọ́wọ́n ń rírú ẹ̀ wọ́n. bọ̀dé ẹ kú rìn káàbọ̀ o ẹ kú ọjọ́ mẹ́ta ẹ kú orí. ẹ jẹ́ gbẹ́ gbẹ́ gbẹ́ dákẹ́ mi jèrè. èwo làbò sí n nbó lọ nbó lọ sìn. èmi rò pé. ẹ rò pé kí ẹ rò pé kí ẹ rò pé ó yẹ sọ̀rọ̀ ẹ rò pé. bọ̀dá mi ẹ jẹ́ fi bàbá yìí lẹ̀ ẹ wọlé lọ́jà rẹ̀. a ẹ fi kúnra mọ́ yín o. ẹ dúró ná wọn ló kúkú àmúkanra mọ́gbá. igbá ló pòkú jẹ ni ẹni mò ń kí gan inú ẹ dùn ó mú kí n pé ó bá mi láyọ̀ àtàlàáfíà ẹ̀dùn náà ó dàbí pé ibi tọkùnrin lọ bá láàmú o àbẹ́rẹ́ tó rọ́ọ̀gì ọrùn bíi ajá báńkì á joyè lọ́rùn lọ sí ara nǹkan bóyá owó wọn gbà lọ́wọ́ wọn pọ̀ sáà sanwó mi bó ṣùgbọ́n a kó èrò. ẹlẹ́dàá mi ṣé pé màá tún fojú kọ̀ ẹ́ láyọ̀ àtàlàfíà ọkọ mi. màá tún rí ẹ láyọ̀ àti àlàáfíà mo fojú mi rí ẹ. bọ̀dá mi kí ló ṣe má mi lẹ́sẹ̀ báyìí. àbọ̀dé ọ̀rọ̀ pọ̀ tá a máa sọ bá sinmi tán ṣùgbọ́n. àbọ̀dá mi mi ń ṣe báyìí fi má mi sílẹ̀ mo gbọ́dọ̀ mọ̀ nǹkan tó ṣe má mi kí ló ṣe wọ́n lẹ́sẹ̀ báyìí. àbọ̀dé mo sinmi dáadáa náà ṣọ́ra mi ti yẹ ẹsẹ̀ lọ́pọ̀ tá a máa sọ mami mami ẹ̀tọ́ lọ́n bá ti bá jà ọ̀pẹ́lẹ̀ ló máa dára ìdùnnú wa ọpẹ́ wá sí ni pé ojú rẹ̀ ìjọba alátara ìjà lọ́sọ̀ ti jẹun ṣọ́ ẹ̀yẹ kò lọ ẹ̀yẹ kò lọ ṣáwà náà mami mami ẹ̀yẹ kò lọ ṣáwà ah. mami ẹ̀yẹ kò lọ ṣáwà náà ah bọ̀dá mi lọ ṣáwà lọ ṣáwà lọ ṣáwà. Ah. lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀ ah. ìtẹ̀sùn ti tó ẹjọ́ wọ́n ti jẹun. mo ń bọ̀ sí. tọ́tà bí àjọ ọ̀gbọ́n ọjọ́ burúkú ni ó ti ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀. a ṣì wà lórí ìròyìn pé ilé-ẹjọ́ fún ẹ ní ọdún márùn-ún. ṣàìdé ni àwọn arákùnrin ọkọ̀ tàwọn yẹn. ṣọlá. ẹ gbọ́ tèmi ẹ àwọn wà á lówó lè kọ́ńtà bá fẹ́ àfún yín. owó bẹ́ẹ̀ lówó àfúnyí lówó ìjọ. kí ló wà lóyún tẹ́ pọ̀ lámìlẹ́ abẹ́rẹ́ kó a wá ṣeré ń bìrì ìyáwó lè yín. ó ní kọ́tà bá fẹ́ ó máa fún wa. ìyàjọ́ mọ̀. kọ́tà bá fẹ́ ó lè fún wa. wàhálà yẹn àbí sì ń náwó sí ìgbó tó wà ní èyí tó wà ń ta àwọn tó ń yára lówó àwọn tó ń fún wa lówó gbogbo ẹ̀ pátápátá orí ẹ̀ là ń sí kí màá mi lè wà láàyè kọ́ lè wà láàyè kọ́ lè wà láàyè in fact kan lọ́sítítù wọ́n sọ fún wa pé ẹsẹ̀ kan yẹ ẹsẹ̀ kan náà wà bí wọ́n máa yí àbọ̀ ní operation ọlọ́ tó gbàkóso gbogbo owó ta náà gbogbo ọrọ̀ wọn ṣe rí kò sí owó kankan mọ́ owó tó wà ní abroad àwọn fi ń gbégbé àkàn kọ́lọ́mà yìí kan tọrọ jẹ kàn gbowó lọ́wọ́ èèyàn báyìí fi jẹun fi jẹun ká ṣe kọ́mọ àwọn ló kó báyìí sí. bọ̀dá mi ṣé ẹ fura sí èèyàn kankan rárá ni. inú bẹ́ẹ̀ ló ń bèèrè ọ̀mì ìrọ̀lẹ́ ṣé mi ìrìn kún mi báwọn máa bẹ̀rẹ̀ ṣẹ́kíṣẹ́ ni ẹ̀mí báyìí ń fẹ́ sọ pé bí àwọn bá tó bá ṣiṣẹ́ àwọn bá bá bẹ́ẹ̀ mi ṣe wà concerned o lè yan torí kí la gbà lọ́wọ́ anybody kí la gbé kí la gbà lọ́wọ́ anybody ó lè ní wọn sọ mi lọ fẹ́ bá wà lè sí. ẹ bọ̀dá àwọn fẹ́ béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ yẹn wọ́n yìnbọn fún ẹ̀yìn àti mọ́mí wa kí ni rísìn tí bọ́n fi ràn ẹ̀yìn. àṣọrí mi rò pé kò sì jẹ ọmọdé tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ lọ. ọ̀yá bọ́ àyín òkun mi òkun mi bọ́ àyín. láàrin yes. kí ni ṣe kí ah, yes yes dájọ́ ń dùnyàn. kí ni ah. Back gbá ń kù. yé ah ah Yes. Nesuru. tó bá ń forí gbé bọ́ọ̀lù ọmọké sọmọké ni. borí dúó borí dúó láti ṣe pé àkè là ń sá ọ ẹranko. àbí ọ̀dà ṣé ẹ rí tí mo sí fún yín <laughs> ayẹta àbọ̀ wọn pè é ayẹta bẹ́ẹ̀ ni mo wí fún yín bí wọ́n bá dojú ìbọn kọ yín báyìí kò tó ràn yín mọ́. ṣé ìbọn ọlọ́pàá náà ibo ò lè ràn yín mọ́ sẹ́ẹ̀. pẹ̀lú pístù. kò lè ràn yín mọ́. àti lọ́ngí. ọmọdé ọmọ ogun ń pè lẹ́fọ̀ọ́ kódà kó ṣe mọ́ṣíngọ̀mù eléyìí táwọn sọ́jà máa ń lòun. báà mi kò ṣe máṣíngàn máṣín máṣíngàn. èyí tó wù kó rí kó pè é kò sí nǹkan kan tí nǹkan kan bí ọ̀tá ń tẹnu rẹ̀ jáde tí ó tún ràn yín mọ́ bẹ́ẹ̀ ni. kò lè wa. kò lè fi nǹkan kan ṣe yín níbẹ̀ ṣe wà yìí bí bàbá tèmi náà ṣe ṣe fún mi nù bàbá mi ní máa ń kòwé kan ó ní atakóró wọnú àdó wọn a ní wọn sọ wípé ẹ kò lè mọ ọmọ inú ẹ wọbẹ èyí tó bá gbọ́n yóò mọ ọmọ rẹ wọ bọ náà bá ti ń jáwé kan báyìí bẹ́ẹ̀ náà ni ó máa já títọ ọmọ ẹ mọ tí náà mo já mọ yìí bí bàbá mi sì ṣe é ṣe fún mi nù kò sì ní fún mi lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ̀yin náà wá dàgbà bẹ́ẹ̀ náà bá dàgbà bẹ́ẹ̀ náà ní ká ẹ ṣe fọmọ yín o ẹ ti gbọ́ nínú ìdílé wa yìí ìbọn kan ràn wá rí ìdílé wa yìí bọ́ọ̀ gbọ́dọ̀ ràn wá ọmọ kò yí ẹ̀sọ́ là ọmọ ẹrù ọkọ máa di pelemọ lójú ogun ọmọ àgòtò lówó ojú ọlọ̀tẹ̀ ni bàbá tí a gùn ìra báyìí ni bàbá tí a gùn iwájú báyìí ni bàbá tí wọ́n fi gbọ́fà àtúfẹ́ ìgbàmọ́ ẹ wọ wo. tán pèlè sùúrù. èṣù bẹ́ẹ̀ ah. àmọ́ dáadáa. ẹ dá àmọ́ dáadáa ń bò wọ́n ti rí èsù lórí tó fi lọ́ọ́ dà mọ́ ẹlẹ́nu ló forú. ìyá mi wá wọ́n máa ń kó wá nà. ìyá yín máa mú bọ̀ lẹ́yìn tèmi tèmi ọ̀bá mọ̀ látòní ìlú ẹ̀ gbọ́dọ̀ jẹ èsúrú mọ́ ẹgbẹ́ ni mo wí fún yín ẹ gbọ́dọ̀ jẹ èsúrú mọ́ o ẹ ń bá ti ṣe èsì tó bá fẹ́ nu kan èsúrú ẹ mọ̀ bó oníke tẹ́ ẹ fi máa ṣe kérésì ọdún tẹ́ ẹ bá ti yára rí ẹ fún ìbọn ọ̀ràn o ah. ẹgbẹ́ tí mo wí fún yín bẹ́ẹ̀ bá ti dèsúrú ẹ máa ń débẹ̀ o ẹ gbọ́dọ̀ dèsúrú mọ́ láéláé ẹ ti bọ́ bẹ́ẹ̀ bá sì ṣe fún ọmọ yín náà bẹ́ẹ̀ náà ni ẹ fi fún un lọ́ọ̀dà fún yẹn sórí rẹ̀ àyè mí rẹ̀ tó gbà ń gbọ́ ọ̀bá yà ọmọ mi nù àyè ó méjì náà yóò lóhun òní dùdú lọ́ọ̀dà fún yín hmm, ẹ ah! mo ti rántí mo ti rántí mo ti rántí. ọpẹ́lọpẹ́ nǹkan tí bàbá wa ṣe sára méjì pa kárí kò ṣe ẹni wéèmí gan bá ti dolóògbé báyìí. ah ọlọ́run ò ní jẹ́ nǹkan burúkú ò ní ṣẹlẹ̀ nínú fámìlì àwọn ah àjò náà dẹ̀dá o tó bá yẹ pé àjò tó ń ṣe fún wa kékeré yẹn sí ah sọ̀rọ̀ táyé náà bá ti kú. torí àwọn ṣe ń sọ fún màmí lẹ́wọ̀n kan fi ẹlẹ́kùn lọ́wọ́ kọ́ lọ́wọ́ torí mi tẹ fún àwọn tó yẹ kó má ti máa fi máa ronú táwọn sọ kọ́ mọ́. Ah, kò sí nǹkan tó jù mọ́ ẹ máa kó mo ti promise ilẹ̀kùn ìbátan bọ̀ ẹ wo condition tí mo bá mọ́mí wá sí ìbátan wọlé so kò possible kí n tún máa wọ àti ẹgbẹ́ máa fi um, Mary Mary. Ẹ eh, Susie. Um, ìwọ àti clean mo fẹ́ kẹjọ lọ ṣiṣẹ́ yẹn ẹ kí sharp sharp dúró your lordship praises aláyé tábà ní tobacco a máa jẹ́ kẹ́mọ̀. aláyé mi ò ní bẹ́ẹ̀ bá ojú aláyé mi o. ọkùnrin tó fẹ́ kó má máa wùwà mí mo lọ́ọ̀bẹ kan tí wò bá tiẹ̀ mọ́ ọlọ́mọ pé mo lọ́ọ̀bẹ. kíni kan náà ìyá ò dẹ̀ mọ tí mo kàn forí bẹ́ẹ̀ ni. àádá sára nù kakọ ń ṣàgbọ́ náà ni. ó ṣe fi wàhálà yìí fẹ́rẹ̀ lẹ̀ fáwọn ọmọ ayé. wọn lọ lárí mọ́lẹ̀. Ah! níbo fine boy for nothing òrìwò bó ń bá sí wèrè. Ah! Eke Depo! Depo! Àwọn tẹ̀mí nìyẹn ẹja o. Eke Depo! Bílẹ̀! Bílẹ̀! Eke Depo! Àwọn ìyá mi dìsọ́yà destroyer eyan ambulance. AK Depot. AK Depot ti níyà o. ìtìjọ́ jà tó gbọ́ ọmọdé lọ tó gbá gbàlagbà lọ tó dẹ́rù bọ ilé tó dẹ́rù bàlejò mi ti dẹ́rù kí gbọ́dọ̀ bá mi títí. AK Depot. sọmọ náà AK Depot ti níyà o. AK Depot. ah o ah, ti pọ̀ jù inú wọn lẹ ńlá. Ah. àwọn yẹn AK Depot. kí ló yà bù. bílẹ̀. o ti yà yàn ọmọ ìyá mi ẹni tí o lọ kí n dé bóyá máa jẹ́ nìyẹn ọmọ ìyá mi ti dé sí i o kí gbòòrò ṣe kí ni kí gbòòrò máa mi títí lọ o èké lẹ́pọ̀ títí dé. filẹ̀ lẹ́pọ̀ citizen wà citizen báwo ni campus. Ah! ọmọ ìyá mi campus ò dáa o kò ṣe lọ rárá ọmọ mi ìgbàdúrà kẹ lọ kàwé bẹ́ẹ̀ yẹn wàhálà yẹn lè mọ̀ òwe jẹ́ máa lọ. èké lẹ́pọ̀ ah, ah. filẹ̀ ẹ lọ mi ẹ lọ mi ẹ lọ mi ojú ẹ ni ó ti àbọ̀kọ́ tó ṣẹlẹ̀ mò ń bèrè lọ́wọ́ ẹ̀ kó tó dé nílé ọkọ̀ báwo ni káfọ̀ báwo lọ́wọ́. ẹni rírú ẹ̀rọ ayé yìí ẹ má lọ kámpọ́ọ̀sì yẹn kámpọ́ọ̀sì yẹn ò dáa kámpọ́ọ̀sì burúkú nìyẹn ọlọ́run bá gbọ́dọ̀ bá lọ ẹ lè mọ wé. farabalẹ̀ àwa iná sáà ni kámpọ́ọ̀sì ò ló lọ ló sọ̀rọ̀ àtúntò àdìbà ètò wé ni ló ń ṣe kódà kódà. ẹ̀dọ̀ ọmọ ìyá mi má yẹ kí n tán yín ẹ wá fúnfún lèmi jẹ o ẹ̀wà ni kọ́nọ́ bread. protein kí ló ń sọ ike. ó lọ lọ́ọ̀dì ó lọ lọ́ọ̀dì ṣáà mú mi sẹ́wà. protein protein. kéde ẹ̀fọ́ aláyé ẹ̀yìn ti ní sí sí sí. every month lẹ́yìn ṣeré wọlé tẹ̀ ń jáde. tó bá gbé mi kan sí mọ́ ní kàn án dárúkọ ẹ̀ kájọ ṣeré lọ. kọjọ lùmísà ẹ̀ five years náà ni ìgbà àkọjọ wọlé jáde náà. sọ́mà ló lọ bàbá. ọgọ́n wa sáré tó yìí. mi ò tí ì ní wá yọjú sáwọn tiẹ̀ wá kí wà. Ah, àwọn ìyá mi ah, ìjẹta lèmi dé èmi wọn pé tí mo kàn fi jókòó sílẹ̀ ilé máa wà bọ́rìn ah, kí n bó ní wá sọ́dọ̀ ṣé àwọn àgbẹ̀ wọn àwọn àgbẹ̀ aláyé kí ló dé ẹ ti kàn fi mí sílẹ̀ nbẹ yẹn ẹ ti ẹ bè mí rárá nítorí náà ni mo ní kí n wá sọ́dọ̀ ṣé àwọn àgbẹ̀ mọ bóyá ń lọ ẹ ń tèmi. ok o fẹ́ rí chairman. bẹ́ẹ̀ni na. wo depot mo ní purọ́ fún ẹ ibi ti change gan ọmọ ẹgbẹ́ ti pẹ́ díẹ̀ protocol ti wà ilé ò ń ṣe visiting day. protocol ńlá ni o tí gómìnà kan bá dé gbà lẹ́nu ó máa sáà nǹkan tó wọlé ni. daskiya ni wọ́n sọ yẹn. Ah, lédè haúsá. báwa. Ah, ah, lédè ẹgbà sọmọ ẹgbà níwọ ni. ẹgbà wa ọmọ ọmọ rẹ. èmi èké depot kí lẹ sọ ganan sẹfẹ sọ pé ẹ dáhùn ọmọ yẹn wo ni gbogbo eléyìí ganan kí ló dé. yóò farabalẹ̀. àgọ́ wà ń lè. ẹ̀jẹ̀ àdè máa farabalẹ̀. ọmọ kan tó bá tilẹ̀ depot ìwà náà ni ẹ kò yẹ nítorí tí a máa break protocol. ẹ kò sí wèrè ẹ burata. bàbá ilé lẹwa. mo depot lórí chairman. ẹyin tèmi à ẹ kọ́ fẹ́ di ojú ayé ẹ kọ́ lọ sí ojú ayé ní bọ́gà kò ṣeé jẹun ojú eléyìí kóró gan o. ilé èké lábàrá èké kò sí wèrè o ẹ sọ fún wa pé ká máa kó inú àwọn ọkùnrin lẹ́yìn ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá àdàgé yàn lọ sí ìlú yàn gàgà ilé yìí ilé ìlà ilé yìí ó dàgé yàn lọ sí ìlú yàn òkè ìwọ kan fẹ́ lọ. àyè ló wà ó lẹ sí ló wà. sani ẹ. baba máa ń ṣe àràn. bí kì í jẹ pọ̀ lórí òṣèlú ní bàbá báwo ló ṣe máa ń ṣe báyìí náà. tíwáṣà bàbá àgbàlagbà small body big engine kò sọ́mọ náà àbáyé kéde airport nìyẹn o permission to leave bàbá. tíwáṣà olórí. bámi ò dẹ́pọ̀t. èké. òní rẹ̀ irun máa lẹ̀ kí ni mo ṣe irú ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe ẹ̀yin má bà ẹ̀ tí ẹnikẹ́ yọjú sí mi bẹ́ẹ̀ yà yí pọ̀ gan-an ẹ dẹ̀ mọ̀ mi ò jojú ayé mi ìṣàsọ̀rọ̀ bàbá kí ni mo ṣe fún yín ẹ ṣàánú mi tẹ bá nìkan tán fojú mi rí bẹ́ẹ̀ kò dáa ibẹ̀ yẹn ò yẹ ọmọ yẹn rárá ọdún márùn nílùú ńlá bàbá kò yí sí i. èkè irúnmalẹ̀ má bínú má bínú rárá ṣùgbọ́n àwa náà dódì mú ni ṣòrí tí n bá ní kí n wá wù ẹ́ àbí kí n ní kíkan náà àwọn wá wù ẹ́ lé á mú fura dání ṣòye ẹ̀ má bínú sí mi ṣòro èmi ti mọ̀ pé ọjọ́ ló máa ń pẹ́ ìpàdé kì í jìnà ẹ́ o ti dé o ti dé náà nìyẹn. Ah, àbá nǹkan tí mo bá wá kọ́ nìyẹn o bóyá bẹ́ẹ̀ tiẹ̀ di kí àlejò yìí kó tiẹ̀ yẹra fún mi díẹ̀ kí n lè bá yín sọ̀rọ̀ wọn náà àbá ó ti pẹ́ gan. máa sọ̀rọ̀ ẹ̀ lọ ilé ló wà. Ah, àbá kí n sọ̀rọ̀ kí n ṣáṣọ lójú eégún kò sí èrè bá mi àbá ẹ ṣáà mọ̀ iṣẹ́ tí mo ṣe last kó tó di pé mo dèrò olú ńlá five million naira ṣé àti ìbò ni mo ní kí wọ́n á gbà so mi dẹ̀ mọ̀ pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ yẹ máa ń ṣe fún wa pé yẹ máa ń fẹ́ gbé wa lọ́wọ́ sókè yẹ máa ti bá mi tọ́jú owó yẹn sí báǹkì mi dẹ̀ mọ̀ pé ó ti máa gọbọ síbẹ̀ so kẹkàndẹ̀ kó yẹn fẹ́ mi ń sìn kí mi dẹ̀ yẹ kí ni kí lè kí lè fi túnra ṣe kí lè fi máa ṣe one or two things bàbá so i lè. eke aláṣẹ. sori oògùn aláàrú lọ́dọ̀ àwa kì í gbẹ. bẹ́ẹ̀ ni bàbá so i lè. ó bọ gbogbo ibi tó sọ̀rọ̀ dé ó yé mi jù bẹ́ẹ̀ lọ ẹ̀tọ́ ẹ wà ń lẹ̀ kò sí nǹkan tó fara gbá. olùlọ́jọ́ méjì sí mẹ́ta fún wa wọn ààrí jẹ́ ní bàbá tí mo ní ìmí ní bàbá òde ọlọ́run wa gbọ́. sójà gidi ni wọ́n àrùn ẹ̀ ti sọ mí gan o. àbá èmi gan mí sí i gan o. èké dapò jẹ́ kí n wọ́wọ́ ẹ̀. àbáwọ̀ yìí wà á bẹ̀ ọ́. ní sùúrù ní sùúrù ní sùúrù láti gbẹ́rù orí akẹ́yìn náà wọ́n pé máa ń tagi láwọn àkóṣeré bẹ́ẹ̀ ní ìdí ẹ̀rẹ́ ọmọdé ní màgbàlagbà o ti dáná báyìí tiẹ̀ bá ẹ nìyẹn. Ah, ẹrù ẹ ti sọ mí gidi jókòó ṣe fàájì. Ah, àbá ẹ wá yẹn kí n jókòó àwọn tèmi tó wà náà yẹn gan wọ́n ti ṣe kí ni wọ́n ti kó nǹkan lẹ́ẹ̀dẹ̀ pé ẹ ah, dẹ́pọ̀tì ó ti dé kí n kàn kó lọ́dọ̀ yẹn kéde lọ bá wọn wọ́n máa ṣayé pa fún mi ọlọ́run ẹ jẹ́ kí n lọ wà pẹ̀lú wọn ọba. táyé bàbá òòlù tí bá rí yóò wá dúró. ṣáṣá. ta ló mọkùnrin yẹn. èké dẹ́kun ṣe bó rí ṣó mọ nǹkan tó ń jẹ́ èké. ak forty seven. Ah, ó fúyẹ́ lọ́wọ́ ẹ̀ bí. ṣé bóyá tí mo ní kó fún mi lọ́wọ́ ẹ̀ pa pa pa pa pa. Thank you. Destroyer. Chairman. Um, depot ti wá síbi five million tí a jẹ́ olóhùn ti fẹ́ báyìí pé ká wá fún òun lówó yẹn. sọmọ rẹ fún. mi ò ní. kí ló máa ṣẹlẹ̀ sí sá aláyé. Oh, excuse wa sọ̀rọ̀ lọ́wọ́. tani. you of course. ṣé ìyá wo ni ṣé ṣé lórí burúkú lẹ́yìn. ṣé o ṣe èrè mi lórí burúkú. are you mad? ewu wèrè gan wàá kàn máa bá mi sọ̀rọ̀ bíi pé kì í ṣe get out jọ ó ń ṣe bí olórí burúkú. are you mad? èmi ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀. ẹ ìwọ jẹ́ jésù ni abẹ́ gbà mí kẹ́ wọ́n kówó fún ẹ pé kó lọ fi jẹun lọ ń gbé èsì ẹ̀ǹjì mo wá ṣe gbogbo ẹ̀ lọ ṣe fún wo lo ṣì wa kàn máa sọ̀rọ̀ ṣá. no problem just excuse us. bẹ́ẹ̀ kìnyẹn kí n kú tí n bá kúrò ń bẹ̀. aláyé ẹ má bínú jàre. destroyer tí èèyàn bá jẹ èèyàn lówó tí ò dẹ̀ sí bí èèyàn ṣe fẹ́ san owó yẹn tẹni tó dẹ̀ fẹ́ gbowó yẹn fẹ́ yẹ̀yẹ́ èèyàn kí ló rò pé ó yẹ kó ṣẹlẹ̀. àlàyé wọn máa ń parú ẹ ní jàre. you are deleting. control d. mi ò fẹ́ rí mọ́. àbá control d aláyé. ó ti pàṣẹ nìyẹn ń tẹ́ ti tẹ̀ àwọn òwe ojú èèyàn ti wà two plus two four two times two four same náà ọ̀kan lọ rò bóyá òun ní gẹ̀ wọ thirty six dd. ní ẹ̀kọ́ máa ń bí ọ kò yé tiẹ̀ naturally the natural thing The pa naturally lóṣù ẹ wò ẹ̀yin guys ẹ̀yin guys mo fẹ́ dílé wa mo fẹ́ ṣe àìkàṣe meeting kékeré kan ni you understand. chairman ló bá mi sọ̀rọ̀ kan ọ̀rọ̀ ẹ̀dẹ̀ ti ń bọ́dà mi mo ò lè fẹ́ take decision on my own chairman sọ fún mi pé àwọn ò fẹ́ rí èké deport mọ́ kò ń ṣe pé nílé yìí o indirectly nǹkan tí chairman try sọ fún mi ni pé ká èké deport ká so mo ò lè fẹ́ take decision yìí on my own mo fẹ́ sọ pé bóyá máa pa ni o àbí ànípa mo fi ní pé máa bèrè lọ́wọ́ house nǹkan tẹ́ bá ti decide òun la máa tẹ̀lé. ọmọ confam ni order from above. ṣé máa ti sọ̀rọ̀ tó máa ní ká delete bàbá máa delete ẹ̀ for real. adẹ́sí ah, eh, mm, báwo ń sọ̀rọ̀ báyìí ẹ̀ ń tà ń sọ pẹ̀ yìí ikú aló ló kùnà. à ń sọ wọ. oyè tó kan ara wo ni ó ń bọ àkàrà ẹ̀ dẹ̀ gbé tó ṣe ò ní díẹ̀. o wa atlas man ah. bó tó lọ yìí ó lọ kú fún everybody wa ni ó yẹ kí chairman gan ṣe kí ni kọ́ put kọ́ put ọ̀rọ̀ bọ̀bọ̀ into consideration mẹ́ tí wọ́n gan lè ṣerú ẹ̀ tó bá ní mẹ́sàn orúkọ wa ń kọ́ tí máa lè máa gálí bá kiri táwọn ni. ọmọ kò ní mí nì wọ́n spinal loss ni o. ibi tí mo lọ gangan nìyẹn ibi tí mo lọ gangan nìyẹn ẹ̀yin tèmi ẹ lísì tàbá ní pé ká delete bọ̀bọ̀ yìí I am very very very ungrateful <laughs> ó ti sọ̀rọ̀ get òun ti sọ gbogbo ọ̀rọ̀ tí mo fẹ́ gbọ́ ikú wa ló lọ kú ẹ̀wọ̀n tó lọ yín torí tiwa ni. kò sẹ́fìtà tí bá sọ̀rọ̀ la máa kárí àti structure bẹ́ẹ̀. aláyẹ iná lẹ́lẹ̀ bá sẹ́ma sọ̀rọ̀ bá sọ̀rọ̀ kó gbọ́ bí ó ti ń gbọ́ o. for the first time kò jẹ́ pé Chairman sọ̀rọ̀ àbọ̀ eléyìí máa bẹ̀bẹ̀ fún sẹ́ma gbọ́dọ̀ gbà ní. Ah, ah, ẹ yẹ kó gbà ṣe sọ̀rọ̀ ní sọ̀rọ̀. excuse me sorry. kí ló ń ṣẹlẹ̀? ṣé o epo yàwòrè ta ló pẹ sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kí ló ń ṣẹlẹ̀ ta ló pẹ sí mi tì. èmi suzy tó bá jẹ́ Suzy kọ́ kó o bá change orúkọ láti Suzy kó di Rebecca ṣé kí n máa sálọ tó ló jẹ́ Suzy ẹ máa wòde tó ń bá mi sọ̀rọ̀ náà ó ṣì èrè ni. ó ní ṣoríire ayé ò ní dáa pẹ̀lú máa pa ẹ́. ayé ò ní da. èmi. ṣọlá ìbùkún ni ẹni mo dé ah, ah, kó ṣì dànù chief ti sọ̀rọ̀ wọn ti sọ̀rọ̀ nǹkan tá a máa ṣe nìyẹn tó bá mọ̀ fóun wẹ̀ tó máa pàṣẹ tó ní tẹ̀ láṣẹ òde lọ gbé bàbá ẹ̀ wá lé. ayé bàbá ẹ̀ ò ní da àbí wèrè ni ẹ. wá tó bá fi èmi àti ẹ̀rẹ̀ ṣe lè da mi mú mi. Ah. wá tó bá fi kọ́kọ́ tẹ̀ wálẹ̀ kásá dà two minutes ni o ṣe lè da mi ó ní sori rẹ ó ní kú rẹ ó ní sori rẹ tó bá ti jí kọ́ bá ti sọ tó bá ti pa pèmí kí kú. ọlọ́run máa fẹ́ di yẹpẹ ìwọ yìí máa gbá. Ah, ah. ah, ah mọ̀bọ̀ máa ti ní o àbọ̀lẹ̀ ìbùkún mo ń lálà ni ìlú wo èdè ìlú wo nìyẹn òkè tó tó máa wà àkọsọ ẹjọ ẹ ẹ ti rí ṣe ti rí mọ̀ mọ̀ wèrè yìí ẹ mọ̀ wèrè yìí tó pẹ̀lẹ́ sísì pẹ́pẹ́ atẹ́gùn ẹ̀ṣẹ́ mi gan lásán lè pa. ṣé àwọn àlọ́ fún àwọn april chance àwọn eléyìí kẹ́ ìbúná ti wá. oníṣẹ́ oríire ìwọ ọ̀dọ́ tí a máa lọ́kọ̀ gbòógì ẹ má ẹ̀yìn tèmi ẹ má rí mo mọ̀kọ́ ti máa ṣe ẹ̀yẹ́ ṣe báyìí ṣé ẹ gbọ́ mi mo bọ̀. lọ́bí wọ́n ní pé mo kọ́lá. Oh, they killed that part. Susie. Listen, when next to bury me, Finiwaju chairman àbí another person tó ń gbé nínú compound mi i swear to god mo ní waste bullet kan lórí ẹ ẹ̀ṣẹ̀ ni màá fi pa ẹ. kò ní dáa fún yẹn olórí burúkú àbí wọn kan ṣe èrè jọlẹ burúkú ni ẹni náà ewu wèrè gan. mo ní mo ò fẹ́ o fẹ́ kí n fẹ́ mo ò dẹ fẹ́ fẹ́. tí wo bá fẹ́ mi ta ló fẹ́ fẹ́ mi ta. ṣé tí pẹ́pẹ́ máa fi fẹ́ mi. ó sì lọ fífẹ́ yàtọ̀ iṣẹ́ lélẹ̀ ìjọlẹ̀ burúkú ni ẹni kò ní dáa fún ẹ. o ní ṣe oríire wèrè ni ẹni. má ṣe lè ṣe o. mo bí jẹ ẹ̀dá yín wèrè. ó sọ̀rọ̀ sìn aláyé ikú yìí mò ń kú lọ o ẹ fún wa ní instruction pé kàn lọ ṣe kí ni AK depot ṣàwọn kò lóye búkú ìdẹ lọ síta pẹ̀lú àwọn boys ó dẹ̀ lọ sọ fún wọn pé kò yẹ kàn pa AK depot tí wọ́n á bá ń ah, ok tó bá pa AK depot Alaye fún yín ní instruction wọ́n ń go against ẹ̀ kí ló ṣẹlẹ̀ ó ní ẹ kìdíkan kìdíkan mú ní àà ah, ah. so àlàyé ò lè sùn sọ̀rọ̀ mọ́ ń ṣe onírara ṣẹlẹ̀ wọn pé irú àwọn ilé olóyè burúkú ni wọn ní kí ló fẹ́ ṣiṣẹ́ fẹ́ lọ́nà àlàyé ni ó ní kí bá bóun sọ yẹn o òun rẹ́jì àti ṣe ẹni tí o bóun ṣe wà ẹ̀ olùkìdíkan lòun o burúkú yìí. chairman ẹ má bínú sá ọyọ chairman mo ti sọ fún ọmọ yìí kẹ débi pé mo ní waste bullet ẹyọ kan lórí ẹ ẹ̀ṣẹ̀ ni màá fi pa I can't take a shit anymore ó ti rí mi fíjù náà. ayé ò ní da kò ní da fẹ́ tó jẹ́jẹ́ yẹn lórí. jẹ́bi ti gbọ́ ọjọ́ olójó ìgáǹgì yìí tí ó sọ̀rọ̀ dẹ́pọ̀ àtẹ́líà ọ̀hún yìí kẹ́gbẹ́ kò ní bọ́ nílò fún wọ gáǹgì ni irú eléyìí ló yẹ kó máa ta bóyá pampers àbí yẹn ní ti dọ́tà lóyìnbó ni náà. ìyé ata pampa. onídàá fún yàrá ìjà ẹ. onídàá fún aláyé mò ń bọ ẹ má wọ. sẹba wo ló lè. aláyé jẹjẹ nǹkan jẹjẹ ń gbà bí ṣọlá ikú ẹjẹ ń gbà bí. kí ló wí. mo fẹ́ ah ewo wèrè gan masai fa kínní ilé ẹnu masai ba tiẹ̀ jẹ́ ń sìn. àbọ̀ ti ṣe lè ní. gbogbo àwọn tó pọ̀ ẹ̀ dàgbà wọn ni kú rè. everybody ah, kí ló fẹ́. ẹ̀ chairman lẹ́gbẹ̀ẹ́ tó fi mi lọ́dà truly mo dẹ̀ lọ síta mo dẹ̀ bá àwọn boys bí sùn out of nowhere this thing thing thing ni ẹni o mọ̀ pé thing ni ẹni tó bá pọ̀ obìnrin ṣé wọn náà máa pẹ̀lẹ́ lóbìnrin you are a thing. òyìnbó mélòó ló gbọ́. kí ebódà ebódà interrupt meeting mo tún wà pé tún purọ́ tó mọ̀ kátà sọ. chairman the truth is that èmi destroyer mi ò fẹ́ jẹ́ kí pa AK depot and I have my reasons ṣé àbá pé depot yìí a dedicated soldier kò dàbí àwọn idiot kan tọwọ́ out of nowhere tọwọ́ ń tutọ́ kọ́kọ́ máa tutọ́ kiri ni nǹkan tó gbé bọ́ọ̀lù lọ sí prison would have taken all of us to to jail but kò mention olórúkọ kankan ẹ lè jẹ́ lówó ẹ jẹ́ ní five million naira so tó bá wá sí kò need five million naira yẹn owó ẹ̀ ni ó dẹ̀ fún if not gbogbo wa yìí including you chairman gbogbo alamọ àwọn àánú ẹ̀wọ̀n ẹtọ́ la stand then ọwọ́ kan tó wà fortunate láti wà ń bi tó ń gbé bí sí bóyá bóyá ilé aṣẹ́wó kan ni wọ́n bá wà ń sìn wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n ní ríṣẹ́ ẹ ti understand. ó sì lọ ak depot yẹn jẹ́ jésù tó kọ́ ẹ̀ṣẹ̀ yín lọ ṣe bí olóyè búkú. destroyer olóòṣì. ọ̀rọ̀ gidi ló sọ. ọ̀rọ̀ ló sọ. ọ̀làyé. ọ̀rọ̀ ló sọ. láyé lọ́rọ̀ ló sọ. ọ̀rọ̀ gidi ló sọ. láyé lọ́rọ̀ ló sọ. lọ pa àwọn boys fún wọn meanwhile bá mi gbé Brandwak mú. Yes, sir. kò dẹ̀ fẹ́ náà fún àṣírí lọ́rùn sí i. aláyé ẹ̀bà aláyé ṣe dá. lẹ́kùn wa pààkì. aláyé aláyé. lọ bí sí i wọ́n ní pé mo kálá. Oh, AK that perk, Susie. Yeah, uh-huh. Want to let go. La peasy, free me, I'm the king of the peasy. You know easy. La peasy, manika pemela, emini ya ba easy, I'm a cohesy. You don't know me, you wanna know me, but the patch bandiri, just know me. Jesus. ànábì ọgbàrá òjò lòjọ mi lóko tíjà búrẹ́dì kẹlẹ́lógún kẹpọ́pọ́. bolúwa láti ẹ̀kan tá a pé láàrin ẹ̀ tí ò lọ mọ́mí gan tí wà worried about you. Ah mo kàn ṣeré jáde náà ni mi tẹ lọ síbi tó jìnnà púpọ̀. ẹnu jẹ́ fi yẹn introduce ẹ sí obìnrin tó ń mi láti fi ṣaya ojú ọlá mi nìyẹn ojú ọlá mi bọ̀dé ní àbúrò mi sọ pé travel. ok bọ́dọ̀ bọ̀dé inú mi dùn láti mọ̀ yín gan-an o. Hmm, bọ̀dá mi ní fún àti ẹmújú lọ sọ́jà lọ́hùn. àfi bí ẹni tó ṣe èdè látòkè òkun. inú mi dùn láti mọ̀ yín o. Hmm báwo wà ní báwo ni trip yín. a máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. ṣé kò sí wàhálà ṣá. wàhálà kò sí wàhálà. ilé wa bá ara lè mú bọ̀ báyìí. ayé àtàlàfíà náà ni. ok alright ẹ ṣe yá. kó tọ́jú wa. àwa nìyẹn. ẹ má bínú ojú yín tí mò ń wò yìí ó ju ojú tí mo mọ̀ pàápàá bí ojú tí mo ti rí rí dáadáa bọ̀ mi wá rí lè mọ ibi tá a ti mọ ra. èmi náà sọ bẹ́ẹ̀ náà bọ̀ ẹ mọ̀ pé méjì méjì lọ́lọ́run dáyàn. anyway èyí tí wọ́n gan sọ yẹn náà ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lóòótọ́ òdòkó bí ojú ìgbé mo ti rí bọ̀ tó bá lọ sáwọn ìlú bíi Japan Korea eh, China wà á máa gbé àwọn tó ń bọ̀ ìṣègùn ìṣègùn pé èèyàn kan náà ni kìlí mẹ́rin ni wọ́n <laughs> wọ́n jọra wọn bíi bíi ẹyin ni. òótọ́ ni méjì méjì lọ́lọ́run máa ń dáyàn wẹ́ ẹ̀gbọ́n yìí ti ròyìn fún mi dáadáa wọ́n ti sanwó favourite food yín fún mi ẹ má wọrí lé ìtẹ̀dé yìí ẹ máa gbádùn mi dáadáa ẹ̀yin àti mọ́mì ẹ wò máa dáta sí yín lẹ́nu bàjẹ́ ṣe ti gbọ́. broda kan ti ròyìn ju gbogbo ilé ìkẹ́sìn kan tó sọ lọ bọ gbogbo èyí tó jù nínú ẹ ni pé ẹ kó wálé ọmọ ní iṣu Ọlọ́run because ṣọdọ sàn ẹ mọ pé jábá ti kó wálé ẹ àá lè máa yẹ lójú. sójà lọ jìnnà máa dà lọ ẹ jẹ́ kí sí i. nítorí pé o travel ṣé ẹgbẹ́ mi ò rí báyìí tẹ́lẹ̀. Ah, bọ̀dá mi ẹgbẹ́ yóò tó yẹ má jà parọ́. Oh, ẹ má dá lóyún wọ́n ló ń pa èmi ni mo tọ́jú ẹ̀ tẹ́kẹ̀ fi yọ báyìí tójú ẹ̀ fi ń dán táyà ẹ̀ fi ń dán báyìí. mo jẹ́ rí ẹ wo èmi ń tèmi ẹ tọ́jú èmi dáadáa o ẹ tọ́jú mi dáadáa mo bẹ́ kẹ̀kẹ́ mi kó ju ọdún tí bọ̀dá mi lọ ní o. bàbá ọkọ mi ẹ̀yẹn farabalẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣẹ̀ dé ni by the time bá bẹ̀rẹ̀ sí ní tọ́jú ẹ̀yìn náà ẹ sanra jù lọ. tọ́jú tọ́jú yẹn máa la ẹ máa la màá tọ́jú ẹ̀yìn àwọn. ìwọ ni bọ̀dá mi tó sọ ìkẹ́. òjòwú ni ẹ má dá lóhùn jà òjòwú ni. Ah, bọ̀dá mi kò má ṣe irú yẹn màá mọ̀ sọ fún yín. kíláà ni wọ́n sọ. ok ṣé mi ò lè mú aṣọ yín lò ní aṣọ́yàtọ̀ sí kanṣọ. ìwọ tó bá ti mú tó bá ti mú ọṣọ yín kò sí ìkọrin tí <laughs> ẹ̀fọ́ ní ìṣá. ṣe ẹ̀ enjoy ẹ̀ dada ń sùn dáadáa ìwọ náà kọ. ah mami mo wà ókè mo sùn dáadáa. àdúgbò yìí ń bo ló dàbà yìí. ah mami mo fẹ́ sáyé the next street bẹ́ẹ̀ ni. Ah, jọ̀ọ́ ṣo lè fún mi ní ìṣẹ́jú méjì kó tó lọ. ẹ eh, má kò sọ bẹ́ẹ̀. tó bá tó ṣẹ́jú mẹ́wàá síbẹ̀ yìí náà lọ́rùn wa bó jẹ́ wákàtí tọrọ lọ ní ẹgbẹ́ bíbá mi sọ̀rọ̀ kò sí wàhálà. jù lè dókòó yìí o fẹ́ pè sákìsì sórí pé nínú ilé wa yìí ẹ̀gbọ́n ẹ̀ nìkan òun ló ń ṣiṣẹ́ tó ń gbé àtijẹ àti mu gbogbo wa mo wá wò pé ó yẹ kí wọn náà lè wá ṣẹṣẹ kó máa fi ràn lọ́wọ́ kó má jóun nìkan kọ́rùn má wọ̀ àti pé ọwọ́ tó dilẹ̀ lèṣù bẹ́ẹ̀ ṣe o inú wọn ní báyìí sọ. in fact màmú ẹja náà màmí mo kàwé náà mo dẹ̀ ní pálí mi lọ́wọ́ ibi tí mò ń lọ yìí náà kò ń ṣe pé mo fẹ́ lọ́ọ́ ṣeré ń bẹ ọ̀rọ̀ lórí àwọn nǹkan tẹ̀ ń sọ yìí náà ni mò ń bá lọ. òun wá ṣe lọ. ah màmí ẹ máa rẹ́rìn ẹ máa tó rẹ́rìn láìpẹ́ ẹ máa jẹ́ wọ́n mọ̀ owó tó ń dẹ́rù bóṣì ń bọ̀. owó tó ń dẹ́rù bóṣì ee eh, ee eh, ṣé kìí ṣe pé ọdún ti bẹ̀rẹ̀ báyìí. ó ti o kí n tó lọ síbi tí mo lọ ẹ ni mo ti ń ṣètò àwọn owó kan jọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà so àwọn owó yẹn náà ni mo fẹ́ lọ gbà lọ́wọ́ àwọn ọ̀rẹ́ mi. ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí àjọ. wà ẹ ti gbà ah. ẹ ti gbà ẹ mọ̀ pé téèyàn náà bá gbowó yẹn náà tí bá kó wá sílé so àwọn àtúnfin yẹn náà tún gbéra. iṣẹ́ ọkọ mi tó bá wá rí bẹ́ẹ̀ tètè lọ má pẹ́ ah. ṣé wọn kò kó sẹ́gun ẹ̀ lé má jẹ́ fi ló lè. Ah, mi ò lè pẹ́ mi ò lè pẹ́ ṣé wọn máa ń mọ ẹ̀rọ àmúgbọ̀n. wọ́n ní pé mo kọ́lá èkéde pẹ́ẹ́kì Suzy. Yeah, uh-huh. ló ṣe yín àbúrò yín ló sáré wọlé ní ìké ó láwọn kan lé ń bọ̀ ó ní mọ́ sílẹ̀kùn fẹ́ ní bọ̀dì. yóò bá sẹ́yìn bí ìfẹ́ kó ìfọ̀nù láti ìfọ̀nù. àwọn kan lè bọ̀ tibọ̀tibọ̀n. tibọ̀tibọ̀n. níbo lòun náà wá sí. ó ti wọlé. ẹ dẹ̀ láwọn ènìyàn. ẹ̀yin ẹ̀wọ́ ẹ̀wọ́lé ẹ̀wọ́lé ẹ̀wọ́lé sẹ́ni sẹ́tẹ̀mí gbowó fún màá ṣe gbogbo kọ́má Hey. Káàbọ̀ jàre ọkọ̀. Ẹ gbọ́ kí ló lórí ọ̀rọ̀ Kò sí ọkàn tó lé mi wọlé o. Èèyàn ọkàn ò léwọ̀. Irọ́ o, èèyàn ọkàn ò lé mi o. Ta ló wá sọ fún Gitman pé kó má ṣílẹ̀kùn pé àwọn kan ń lé mi bọ̀ o, kì í ṣèwọ ni. Ẹ gbọ́ Bọ̀dé, àwọn olótún lé ẹ. Ẹ wo olórí burúkú làwọn tó lé mi ò mọ̀ wọ́n ra olóṣì ni wọn bí mo yẹ ń bọ̀ sí iná kàn fi mọ́tò ń lé mi pẹ̀lú ìbọn lọ́wọ́ ọlọ́run máa ló yọ mi ti mi ò mọ̀ wọ́n kàn lépa ẹ̀mí mi náà ni torí ẹ̀gbọ́n ni mo yẹ sọ fún gate magbẹ́ kó má ṣe gate fún anybody. bọ̀dé o tún dé o tún bẹ̀rẹ̀ ládùúrọ̀ ọ̀rọ̀ tí èmi àti ẹ̀gbọ́n ẹ̀ ń bá ẹ sọ ọmọ yìí ṣò ní pa mí báyìí ẹ kúkú ràn mí lọ́rùn ṣé bí màá dẹ̀ lọ jíṣẹ́ fún bàbá ẹ̀ kúkú pa mí ṣó lè jẹ́ bí wọ́n ṣe ń ṣe yìí lẹ́gbọ́n ẹ̀ ń ṣe ṣẹ́ẹ̀tì nígbẹ̀mí mi torí ọlọ́run bọ̀dé. sọ kó fọ sọ pé ò fẹ́ gbọ́rọ̀ mi lè para mi kò jọ mi lè para mi máa sọ máa sọ tó bá wọ̀ kó má gbọ́ tó bá wọ̀ kó gbọ́ o ò lè pa yìí o ò lè pa wọ́n mo sọ fún ẹ mo ní ibi tó ń bọ̀ rántí ẹ̀ kó o bí tó ń lọ o ti fẹ́ bẹ̀rẹ̀ sí máa ṣe the same therapy o ti gbàgbé nìyẹn o ti gbàgbé pẹ́sẹ̀kẹ́ tó ti gbàgbé nìyẹn àbí. sọ pé mo sọ fún ẹ mo sọ fún ẹ àwọn ọ̀rọ̀ ṣòkò kàkiri mo sọ fún ẹ jókòó ayé jẹ́ mo sọ fún ẹ mi ni sọ ah. mo ti gbọ́ mo bá wọn ti jáde lè gé lọ jáde lọ ti lọ bá wọn wọ́n bá dẹ̀ àwọn pápọ̀ lọ sí. Ah, ah, ah, má sọ yẹn má sọ ṣé o ti rí ẹgbẹ́ tí kìí bínú tí kìí sóde ọ̀rọ̀ ṣé o ti rí nísìn gbọ́nà gbọ́ fẹ́ gbẹ̀mí mi ẹ kúkú pa mí báyìí mú mi kó yín mi lọ́rùn. báàmì mi ò mọ̀ mọ̀ mi ò mọ̀ mi ò lè má ṣe nǹkan tó yẹ pé mo máa máa hàn tí. gbẹnu sọ́hún o lè mọ o lè má ṣe nǹkan tó máa hàn tí wáyé tó bá ń ṣe tó hàn tí wáyé kọ́ àbọ̀dé ṣo fẹ́ pa mí ni má pa mí ìwọ náà bímọ tó bá ṣe ló máa gbà àbọ̀dé òde ṣàánú mi. àmọ́ mi ẹ ṣépè fún mi ni ṣé ìwọ nìkan lọmọ ni wọn jọ. màmí ẹ má bínú mi ò mọ́mọ́ mi ò mọ àwọn wèrè ló kàn fi mọ́tò ń lé mi mo dẹ̀ promise má ṣe wádìí wọn. ẹ wàá tún ṣèwádìí. ibi báyé wọn ayé ó léwu gan ilé ewu làwọn báyìí wọn. ṣé ẹ ti ráyè mi ewu làbọ̀rọ̀ tún máa wádìí káàkiri nígbà tó ọlọ́run ti ṣu ẹwọ́ nu ilé bọ́dé ìjọ ó dáa mo bẹ̀ẹ́ ni èmi máa bẹ̀bẹ̀ ni ẹ ẹ ju méjì lọ wo mi sórí nǹkan mi pẹ̀lú mi ní lẹ́yìn ẹ̀yìn méjì yẹn kí ló tún kù kí ló kù mí kù báyìí méjèèjì kẹgbẹ̀yìn mi jẹ́jẹ́ kó yẹ mi kò dé ṣàánú mi ìwọ ń ronú níṣẹ́jú kan ni. Ah! lọ bí sí wọ́n ní pé mo kọ́lá èkìdẹ pẹ́ẹ́tì Suzy. Yeah, uh-huh want to let go. Lapizi, free me, I'm the king of the busy. You know easy. Lapizi, manika famila, imenia ba efizi, I'm a cohesi. You don't know me, you wanna know me, but the pacha bandiri, just know me. Jesu, Anabi, obara òjò lè jẹ́ mi lóko ṣe jẹ́ búrẹ́dì. Kẹ́lẹ́lógún kẹ́pọ́gbọ̀n, ẹ̀ eh, tó mi jẹ́ mo ti jẹ́ lọ mo ti lọ, ẹ̀ eh, lè dá mi dúró yéè tí a lè àbá ọ̀rọ̀ àbá àgbàlagbà mo rí ẹbẹ̀ wọ́n bolẹ̀ àbá àgbàlagbà dúró re èyí ó ṣógbé gúúsẹ̀ gbó fàyàwọ̀ sílẹ̀ mo rí àbá ó yá òrùlé ẹnu mo rí ẹ mo yó mo já sọpẹ́ lẹ́yìn. buhati bàbá àgbàlagbà èèyàn kàkà irúnmọlẹ̀ ẹyìn oríṣiríṣi àti oṣù sẹkùn pa Ọlọ́run èèyàn ní ẹwà àwa ti ẹ gbà tiẹ mú máa ń yẹn yẹn ládùúgbò yẹn adé bẹ́ńdẹ̀ bàbá Ọlọ́run. báwo ni ìbílẹ̀ ti ń bọ̀ kí ló wá fún un. a ń lọ ṣẹ̀ṣàmù a sùn. ṣẹ̀ṣàmù ẹ̀ ẹ̀ jẹ́ ọgọ́ yìí èèyàn mi. mi tó ẹ ṣe. àbára èèyàn ni. ṣe ó rí mi. kí ló ṣe é torí mi tó ń ya. kí ló wá kù. ẹ ó fẹ́ kí mi kọ́ nìyẹn. Ah, wọ́n bulẹ̀ tó ti ń jọra ẹ lójú orí mi ò ń ya. aláì rí bẹ́ẹ̀ ó ní rísìn. kí ni rísìn. ṣífù ni. ṣífù ni kí ni. àdàkùn ṣífù àti pé òun fẹ́ rí hàn mọ́ ẹ mọ̀ pé ẹni yẹn ti jẹ̀bi ikú nìyẹn. yéé so chief ló rí àwọn èèyàn pé kán lọ kán lọ máa tákù mi àbí kán lọ pa mí àbí kán máa lépa ẹ̀mí mi. Ah! ibùn kan lórí ọ̀rọ̀ yìí gan ni bísọ́yà gan kú lé lórí. bísọ́yà ah! ti kú. bẹ́ẹ̀ ni aláyé. ibùn ah! gan àwọn guest three director gan wọ́n ti decide láti tẹ́kọ̀ọ́ fà iṣẹ́ yìí gan pé nígbà táwọn bá ti pàdé yín gan pé àwọn máa jẹ yín. èmi kéde pọ́s kò sọmọ náà níbo. one bullet ṣọmọ pé mi mo mú ẹ wá sọ́dọ̀ chief owó mọ́tò ìlú ẹ̀ wọ́n o ò lọ sí gáràjì gun àdìkẹ́tù ó lọ béèrè seven hundred naira wọ́n gbé mọ́tò jẹ gbogbo o ti gbọ́ sìn tó bá padà síbẹ̀ ọlọ́run bá gbọ́ wàá jẹ̀bi kú because mo ìwà ẹ̀jẹ̀ máa ṣàn gan ẹ̀jẹ̀ ti wà lójú mi o yàrá yàrá tó bá rí mi èmi èmi èmi èké report kò sọ ọmọ náà tó bá dúró ṣẹ́rù wà lára ẹ̀. àbórí ẹ̀ yìí àìsàn tó fẹ́ wàá mú mi ṣeré àbí bóyá bóyá ìwà ìkó jápa jápa bó yágbére ni padà síbẹ̀ yẹn kó sáré jẹ̀bi ku èmi à ọgbà àjò lè jọ mí lò kó sọ ibi jẹ búrẹ́dì àkọ́dúró kí parí bọ́dì. wọ́n ní pé mo kọ́lá èkéde pẹ́ẹ́tì Suzy. Yeah, uh-huh. want to let go. Lapizi, free me, I'm the king of Bapizi. You know easy. Lapizi, manika famila, imini ba easy, I'm a cohesi. You don't know me, you want know me, but the patch of bandiri, just know me. Jesu, Anobi, Obarao, Jolo Jamilo, Cochita Buradi, Hellogun, Kapama, and eh, Tommy Dayo, Matijala Mutilo, and eh, Damiduro. Pate, yade, para. If you don't trust Panan, you go for her. When I work for my money, why you there? Now God, don't bless me, now you are Cosgobe. Share you wanna hold me, now why you wanna hold me? Matijala still send nobody. Bad man life. Only one if finish to make you stop to the show. By force I must make all this dough. Keep it going, swear. See me coming true. Keep it going on top. See me coming true. Keep it going, swear. ẹ̀yin kẹ yàrá yàn yín yàrá bá tó ń bẹ̀rẹ̀ dẹ́rẹ́ tó mi jẹ yó ọlọ́run ọba ẹ̀ ní kú síbi dẹ́rù yín wà. wọn tà mí lọ ẹ má you, fojú dẹkùn mi rárá ẹ mọ̀dà wọ́ọ̀yù tí ń jọ ọ má lọ tẹ̀sí mi I'm gonna bring it down born at the bọ́ọ̀ mo ní enemies ṣe bẹ́ẹ̀ mi gangan ni iṣẹ́ ti yàtọ̀ sí gbà yẹn wọn dáadé ọsì fọmọ ọmọ nínú ibọlẹ̀ wa ọbẹ̀ mi ti jóná nísìnyẹ wà lẹ̀ yàbọ̀ wa ọmọ tó bá ṣiṣẹ́ dédé ó yẹ kó lásìkò ìgbà dùnà dùnà dùnà dùnà ẹ̀fẹ̀ mi sílẹ̀ lọ́nu wọn jẹ́ kí n jẹ ayé mi náà dùnà dùnà dùnà. Farapa. fara pa. depot. Sharp sharp. Baba. The code will be compound Get Kẹ̀dẹ̀ clear and rolling stones. Ah! Ah, ẹ Ah! ṣe lè. Òun fi ara rẹ lọ. Ah, ọmọbìnrin tí mo máa ń sọ̀rọ̀ ẹ̀ fún yín tẹ máa ń wà lámì pé ẹ fẹ́ mọ̀ òun lélẹ̀. ìyàwó ẹ ah pẹ̀lẹ́ máa jẹ à. ìyá Ọlọ́run máa ṣeun o ẹ sísí mi kí lorúkọ tiẹ̀ o. irat ni orúkọ mi ma. irat. yeah irat I, i'm from a muslim background. okay okay ah, ọmọ ìlú wo ni wọ́ o. ọmọ Ìlọrin bọ Èkó ń bí ìlànà yẹn àfàdé ni dáàdi ah, mi. olúwa ṣeun ṣé o ti rí ń sìn ṣé o rí pé nǹkan tí mò ń fẹ́ gan-an òun ló ṣe wá ṣe ah mo dúpẹ́ lọ́wọ́ lọ ikú ò níyà yín o. ẹ bókùnrin àbíró ẹ bóbìnrin àbíró olúwa bùkún mi ọkọ mi <laughs> ṣé o ti pè é ni ẹ tún lè mọ mo rí my dear. mi ì kọ́ ọ̀hún rárá. <laughs> Ah, olúwa bùkún rí báyìí. ọmọ mi náà ti di ọkùnrin ó ti ṣe nǹkan ta ní kò ṣe ó ti mú ìyàwó wá ìyàwó ẹ̀ rèé. wow ẹ káàbọ̀ sí family wa. oh um, ṣe uncle Bùkúnmi. Yeah. oh my god ẹ jọra o ọmọ orí yín jọ orí bákan náà ṣépò orí kan náà lẹ́nu. <laughs> bàbá àgbọ̀nṣe náà ló jọjú wa. Ah. <laughs> so kí lorúkọ ẹ. ayọ̀ àti nisa ayọ̀ àti. no no no no má kúnlẹ̀ má kúnlẹ̀ ẹ jókòó ẹ thank you sir. Yeah. and um, ah uh, meet ìyàwó tèmi náà ojú ọlá mi. ẹ jẹ́ kí n introduce ara mi fún am sí Stayrat mo kí n wí pé ẹ káàbọ̀ sáwọn ọ̀rẹ́ kan sí orúkọ ti tèmi ni ojú ọlá mi aya olúwa bùkún mi kan Uh àǹtí ẹ fi yan lẹ èmi náà ayọ̀ àti orúkọ mi aya ọlábọ̀dé. ikú ò ní pa yín àwọn onígbé yín dé o ayé ò ní fi yín pa mí lẹ́kùn ẹ máa bọ́kùnrin àbẹ̀rọ ẹ bóbìnrin àbẹ̀rọ fún mi lágbára ọlọ́run. ọlọ́run mo máa dúpẹ́ o n tó ṣẹlẹ̀ yìí ó fi hàn mí pé àsìkò tí ń bọ̀ àsìkò tiẹ̀ ti tó ni tí máa bẹ̀rẹ̀ sí ní fojú rí àwọn ọmọ ọmọ mi. lágbára lọ bó ṣe máa rí ni màá. àmì. ẹ bọ̀dé kí ló wá ní fi ṣe ara lè. wọ́n ṣẹ̀ṣẹ̀ dé ni wọ́n ṣe dé tó ń bá mi sọ̀rọ̀ náà ló wọlé mi. mary nǹkan. ó wà nílé. ok wọ ìwọ náà yálà ọ lọ ó sì yàwó ẹ. ok ẹ má tẹ̀lé yín. mo lè jẹ́rìí <laughs> ẹ. bó bá jẹ́ yán lẹ́gùn ara tuntun fífi olé ilé ẹ̀rọ. èmi náà ò sá o ìyàwó méjèèjì. ọ̀gá ń bolẹ̀ ọwọ́ ẹ̀ ti tẹ ọmọ tó lé bàbá yìí. ọ̀dà mi ẹyin ni mo jọ mo sọ pé ibi tí màá gbà yọ sí ó máa ní agbára gan. ọ̀yẹ́ kẹ́yìn náà wọ́n é èmi náà bí ìdẹ́rù bí kan lẹ̀ lásán lọ yìí. ìjà lọ. ìjà lọ. ìjà lọ. ìjà lọ. ìjà lọ. ìjà lọ. ìjà lọ. ìjà lọ. ìjà lọ. ìjà lọ. ìjà dá ẹ lójú pé ẹni tó rí lélẹ̀. aláyé mo wà one point one one billion percent sure pé ẹni tí mo rí nìyẹn mo rántí wípé the first time tí mo máa wá síbí tẹ gbé album fún mi pé mo ti rí picture ẹni rí ó dẹ̀ mọ̀ pé ìjọ yẹn ń sọ fún mi pé family album mi pé ẹ̀yin ìyàwó yín àtàwọn ọmọ ló wà lọ so ẹni tí mo rí lè in fact gan ó ń fẹ́ ẹ̀gbọ́n AK Jepot ni and the mother ìyá wọn ó lọ́ọ̀bù ẹ̀bí ó lọ́ọ̀bù ẹ̀bí ojú ẹ̀yìn. destroyer. chairman sir. mo gbọ́ wípé ìyá deport àtẹ̀gbọ́n ẹ̀ wọ́n ń pariwo káàkiri wọ́n láwọn máa táṣìírí ẹni tó rán ọmọ àwọn oníṣẹ́ ó já sí pé orúkọ tèmi ti ń tọ́jú látọjọ́ tí mo làkàkà tún ṣe fún ara mi àwọn kan fẹ́ bàjẹ́ lọ́jọ́ kan péré sórí àgékù ejò lọ̀rọ̀ wọn tó ń ṣòro bí agbọ́n mo fẹ́ kí ariwo ẹkún kó sọ nílé wọn kílẹ̀ ọ̀la tó mọ̀. jama mo wá aṣọ yín pé as from now ẹkún tẹ bá ti gbọ́ láti lè hàn dẹ́pọ̀ tó máa ti máa wà. by this time tomorrow evening àti bọ́bà tó fọ̀ síwájú lẹ́nu ṣọ́mà it's simple ẹni tí ò fẹ́ jẹ́ ká jẹun yó àdá tẹ̀ sọ́tọ̀ ṣọ́ let me see something hmm? yes sir sure yes destroyer ò ṣe iṣẹ́ tí mo rán. ó dáa jẹ́ ó gbàgbé kò destroy life wọn ni ẹsẹ̀ ìyá yẹn nìkan ló destroy torí ó lè wíjọ ẹ̀yìn ìyá yẹn wà báyìí. ṣé pé orí ìyá ak debut ó dẹ̀ tún rí ẹ̀gbọ́n ẹ̀. Ah, of course mo rí ìyẹ́ mo dẹ̀ rí ẹ̀gbọ́n ak debut bùkún mi. so bùkún mi ẹ̀gbọ́n ak debut ló ń fẹ́ ọmọ ẹ̀. bọ̀ mi ò rí bàbá wọn o. <laughs> omi gbogbo àlàyé tó o ṣe ló yé mi o mo fẹ́ kó ronú mo sì fẹ́ kó o rántí mo ní kó ọmọ jẹ́ kọ́mọ rẹ kú ò lákàtà rẹ ṣebí wọn náà mọ̀ pọ̀ ọmọ yìí la fi gbélé ọ̀rọ̀ rẹ gbogbo ìgbà tọ́mọ yìí bá ṣì wà lákàtà rẹ tó ń ṣẹ̀tọ́ fún dáadáa tó ń kì í tó ń kì í ó di dandan kọ́là rẹ bẹ̀rẹ̀ sí ní ibùsókè kíkí ó tó wá kúrò nínú ilé rẹ yìí tó léwu gbáà ni o àfikọ́ wáyé wàá gbọ́ o èyí tó sọ yìí gan kéré èyí tá a sọ̀rọ̀ tó dókun ẹ̀mí omi ó ṣeé ṣe kó nǹkan já lójijì ṣé bí a wí fún ni kó tó dá ní kàdé ni ó ṣe kókó tẹ̀ ń sọ yé mi ó yé mi mo wà mi ò rí ni kì í ṣe pé mi ò wà mo wá gan ni mi ò rí i àmọ́ ńgbà tí mi ò wá rí ní tèmi ń sọ ni pé ṣé kò sí nǹkan míì tá a lè ṣe ni àṣà gbọ́dọ̀ jẹ́ kí okùn ẹ̀mí kó já báyìí àbí kí ọ̀rọ̀ tá à ń sọ yìí kó dẹ̀ lọ yányán ẹ jẹ́ ká wá nǹkan míì tá lè ṣe ẹ jọ. <laughs> òní sórí bí n bá ṣàlàyé fún ọ pé kó lọ rè mẹ́wúrẹ́ wá mo fẹ́ fi jẹ yán ni bí n bá sọ pé kọ́ lọ rèé mágùntàn bọ̀ lọ́jọ́ wá mo tàn án ni o kò sí tutù kan kò sí sọ́nà àbáyọ àfi kó ọ̀rọ̀ ọmọ yìí kò sì ṣètò fún dáadáa bẹ́ẹ̀ lọ. kò sí ọ̀nà míì àfi kí n wá kan kí n wá kan. ẹ̀yin àgbàlagbà náà lè ń sọ pé tí ẹrù bá kọ ilẹ̀ tó kọ òkè. Okay ó tún níbì kan tí a máa ń gbé sí. Suzy ṣó rí ọmọ tó rí gbogbo ọ̀nà tó bá mọ̀ tó lè gbé gbà mo fẹ́ rí inú ilé láàyè tó bá wá rí nǹkan kan tó fẹ́ ṣe tánà díẹ̀ delete it. control d kò sí wàhálà láyé máa gbé wa. àjọ lọ́sẹ̀. aláyé aláyé mi bàbá aláyé mi ọ̀gbàrá òjò lọ́jọ́ mi ló ti jẹ búrẹ́dì kẹlẹ́lógún jẹpọ́pọ́ ẹ̀ tó mi jẹjọ́ mo ti jẹlọ mo ti lọ ẹ̀ lè dá mi dúró. lábìdé pàdé yẹ́dẹ̀ para if you try to cross my lane you go fall iye when i dey work for my money where you dey na god don bless me na you work for me. ẹ ká fẹ́ mi o ẹ bá kọ crate kò sí wèrè o kò ní bẹ́ẹ̀ iṣẹ́ ti gbọ́. ayira ayira ṣàlù ayira ọlọ́wọ́ mi ẹ tẹ̀sẹ̀ ayira. Shut up! Shut up! ti wọ́ kí ni pásítọ̀ wò ni fún ìbéèrè lọ́wọ́ mi. Ah, ẹ ṣàánú mi ẹ ṣàánú. ṣọ́rọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi ah, kí ló ṣe ìgbọ̀nà bí mo ṣe rí nìyẹn wáyé rà áyé. ara kí ló ṣe. shut up susie lórúkọ mi ṣó fẹ́ gbọ́ sórí ọmọ yìí bàbá ẹ̀ ṣì bọ́lá jókòó ló ní pé kí n wá and i'm taking her right away. gba mi mi mo tọ́ mú mi lọ. ayira. ayira. yẹn tó kẹ́ wuli. ṣe bọ́lá jókòó ni mo bá iṣẹ́. yes. o wa pété fún anu lé yàbí bí ọmọ gidi ṣé jọ ilé wa kó bọ̀ wá bí yàrá ayé ìjà ìlọsẹ ẹ ti wọlé tẹmu ẹ gbádùn ara yẹn. Ah, ah. o kò ta máa ń bẹ. Eh. o kò ta máa ń bẹ náà àbí. baba Gateman baba Gateman baba Gateman. Ah, wúlẹ̀lẹ̀ ti rún nínú ilé wo nínú ilé ọ̀rẹ́ sí òun bẹ́ẹ̀ wù bù dání kí ló dé sọ tí o bá sọ̀rọ̀ pẹ́kẹ́ wọ́n fún bọ̀fọ́ orí mi dànù ni. àwọn wo àdá àdúgbò àti ṣẹlẹ̀ ní ìmọ̀ tó ṣẹlẹ̀ nínú ilé mi ò wọlé ah. ṣùgbọ́n wọ́n ti bá mi ní ìjẹ́ kọjá kọjá Ìlọrin nínú ilé wa yìí. ẹ ẹ kí ló ṣe é bọ̀dá mi bọ̀dá mi bọ̀dá mi àwọn tó lẹ́lẹ́ ìwọ táwọn ṣe lẹ́lẹ́ yìí. Màámi màámi màámi kí ló hapun kí ló ṣẹlẹ̀. Terrat ló wà àtàwọn ọ̀rẹ́ wọn pẹ̀lú bọ́n lọ́wọ́ wọ́n ti mú àti ojú ọlápẹ́ mi lọ wọ́n ní mi ṣí fọlájọkọ̀ ló rán wọn. ẹ ṣí fọlájọkọ̀. ṣí fọlájọkọ̀ àìrọ̀ ìyàwó mi. Ah! bàbá mi ò yín sà. ẹ farabalẹ̀ ẹ fi ara balẹ̀ kò sí problem ṣọ́ọ̀kì nǹkan tó ṣẹlẹ̀ sí wọn yẹn òun ló cause ẹ̀tẹ̀ fìdí tí wọ́n ń ṣe báyìí so uh, with time ara wọn máa balẹ̀ dáadáa uh, ó láwọn kankan tí mo ti prescribe sí báyìí tábà ti ṣe tán tí wọ́n máa lo àwọn oògùn yẹn fún wọn tábà ti lo oògùn yẹn ara wọn á balẹ̀. dókítà kí lẹ́ ń sọ yìí náà látara tí mo ti gbé mọ́yìn òde báyìí wọ́n kàn sùn ni wọ́n sọ̀rọ̀ wọ́n ti ẹ̀ lajú débi tó máa sọ̀rọ̀ gan-an ẹ sọ nǹkan tó ń ṣẹlẹ̀ fún mi náà. Mr. Bode mo ní pẹ̀lú time ẹ fún wa ní àsìkò díẹ̀ let's say be five six or seven hours uh, the only thing kan ni pé ẹ lọ tẹ bá máa fi padà dé tí wọ́n bá ti lo àwọn àwọn oògùn yẹn fún wọn ẹ rí i pé ara wọn á ti balẹ̀ dáadáa. ẹ eh, ẹ ó ti yé mi mo mọ̀ pé ẹ̀yin dókítà ẹ ẹ nílò àwọn ẹ ẹ mọ́lẹ̀ fún yàn ẹ má kàn máa mú ọ̀rọ̀ ẹ má máa gé fún yàn ah, báwọn ọmọ ẹgbẹ́ ṣe báyẹn wọ́n mọ̀ náà eh, látara mo ti gbé wọn débi ẹ ṣe sùúrù kò sí problem. ok wọ́n ti mọ ọkàn tí máa ṣe tó bá yẹ pé ọkàn tẹ́ fẹ́ sọ nìyẹn wọ́n ti mọ ọkàn tí máa ṣe. Mr. Bode uh, mọ́mí ẹ pẹ̀lẹ́ ẹ̀rọ ara yín máa tó yà ṣẹ́kọ̀ọ́. ẹ bọ́lẹ̀ mo fẹ́ lọ ọ̀kadà yìí. ẹ sọ bí tẹ́ ń lọ kí n gbé yín lọ náà ẹ fẹ́ lọ ọ̀kadà èmi ń fi lè ṣiṣẹ́ ni. mo ní ẹ bọ́lẹ̀ mo fẹ́ yá ọ̀kadà yìí lò kí ló ṣe yín gan-an. alaye abẹ́ta kẹ jókòó kí n gbé yín lọ bí tẹ́ ń lọ ó pọ́sibù kẹ má mọ bí tẹ́ ń lọ tó ń jẹ́ kẹ má disturb mi báyìí. kí ló ń ṣe yín tẹ́ lágídí kan báyìí náà ó mẹ́ni tó sọ̀rọ̀ ní sójà wèrè yóò fẹ́ tó ń bá sọ̀rọ̀ ni ó ṣí èrè ni níbo ló ti wá gan ó yà bọ́lẹ̀ ó ṣí èrè ni ó lẹ́ ń bá gbé lówó tuntun ó lẹ́ ń ṣe bí olóṣù ọ̀tá tó bá pa ọ̀gá tó yà wèrè ó yà jà pa ó ṣí èrè ni. Mm, jésù ànábì ọ̀gbàrá òjò lè jọ lóko ṣe jẹ búrẹ́dì kẹlẹ́lógún kẹpọ́gbọ̀n tó mi jẹ yóò mo ti jẹ lọ mo ti lọ ẹ̀ lè dá mi dúró. nàbẹ̀dẹ̀ pàtẹ yẹ́dẹ̀ para ìfìtọ́jú kọ́sì pàlẹ́ yìí kò bá wọn náà wọ́n fọ màmá ní wáyé dẹ́ dàgọ́ àdán blẹ̀ nínú ìwọ́n kọ́sì bẹ́ẹ̀ ṣé ni wọ́n náà hó mi náà wáyé wọ́n náà hó mi. ìwọ tó jẹ pé ọmọ onílé ọlọ́nà ni ẹ ó dẹ fi lé bàbá ẹ lẹ ó torí kòkòrò lọ kó dá bẹ́ẹ̀ yẹn ẹ́ o wá jẹ́ kí n dàbí ẹni tí ò mọ̀ ṣe mọ́ mo wá di bàbá oníbàbá mo wá fa àwọn ọmọ ọlọ́mọ ṣọmọ. dádì ṣé bàbá gidi lẹ́yìn ẹ̀ ń ṣe bàbá gidi rárá ẹ̀ ti ẹ̀yẹ́ ẹni téèyàn gbọ́dọ̀ máa tọ́ka sí pé bàbá òun lélẹ̀ látìgbà tí mo ti dé láti ìlú òyìnbó gbogbo ìgbìyànjú mi láti lọ́kọ pàbó ló já sí. ó mà ga o ọmọkùnrin tó dáa tó yìí ládùúgbò wa yìí náà ah, ah. ọmọ ká máa ṣọ́ra wa rìn ládùúgbò yìí ló kù báyìí o. ọlọ́run ló kú mọ àwọn tó máa dánwò ilé ìwò. àwọn olè ló máa pa. Ah, ilé ìtẹ̀mí ń wò yìí kò ní jẹ́ olè because guy yìí mo ṣe ń wo ìkọ́tìs ló máa jẹ́ ibi tá a wà yìí gan-an sẹ́yìn because at any time làwọn ọlọ́pàá lè yé bíbí gbogbo àwọn tó bá jẹ́ bá ń bíbí gbogbo alọ́ máa kó. ọ̀rọ̀ ló sọ o. láre láre yẹ́ẹ̀ àǹtí ṣe mọ̀ wọ́n rí ni ọkọ̀ ọ̀fẹ́ sọ́jọ́ ẹ̀rí. Ọkọ mi ò ṣe sí ah, ó bàjẹ́ ohun o ìgbà wo mo fún òbí báyìí sí kò tí ń sùn. Ah, ah. ọwọ́ yín ni lọ́wọ́ àfẹ́sọ́nà mi mẹ́rẹ̀ẹ̀rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n gbà kú sórí gbogbo ìyẹn náà ìyẹn ti kọjá jẹ́ ká gbà pé èyí tó dá lọ́lọ́run máa ń ṣe báyìí ṣé ò ń gbọ́ mi. dádì ṣe rántí nǹkan tó gbé mi kúrò nínú ilé yìí ṣe wàá ṣe sùúrù fún mi díẹ̀ gbogbo ẹ̀ náà àá bẹ ọlọ́run á dáríjì wá ni jẹ́ ká gbà pé gbogbo nǹkan tó bá ti ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ yẹn dẹ̀ ti lọ ayé tuntun la máa bẹ̀rẹ̀ sí gbé báyìí jẹ́ rọ́lá mi jẹ́ rọ́lá mi. ẹ wo dádì èmi ò kì í ṣe jẹ́ ẹran lámọ́ o ojú ọlá mi lorúkọ mi torí mo ti kọ̀ yín ní bàbá ẹ fi mí sílẹ̀ ẹ jẹ́ kí live life mi kí ló dé. ìyẹn náà dà ojú ọlá náà dà ojú ọlá mi ojú ọlá. sòtọ́ ni ọlọ́bẹ̀ tiẹ̀ ni ẹ wọ́n rán ẹ wá ní kó wá pa àwọn fámìlì mi àbí. shut up. wọlé gẹ́gẹ́ kọ́ mi fún mi jọ. ìṣòwò ẹ̀ owó mi ni mo fẹ́ o. jẹ́ gbé sí ẹ̀rọ mi. dábàá tún ka ẹsẹ̀ kan sí màá pàwọn ìdáhùn sí lọ́rùn. dábàá gbé sí ọkọ̀ sí màá pàwọn ìdáhùn. ẹ̀sùn sẹ́yìn ẹ̀rọ tó ń fa elélẹ́pẹ́ ni. ẹ̀yin lọ gbọ́dọ̀ mú ẹ̀pọ̀ mi lọ́rọ̀ pẹ̀lú yín o. ohun ọ̀pá lágbára èèyàn ní ìnà. dábàá gbé oníṣègùn ní. hello hello ẹjọ emergency ẹjọ nọ́mbà sixty two jẹrẹ jẹrẹ okunlaba street ọ ẹjọ mọmọ hello ẹjọ ṣe tí àwọn olè ní ọ wọn rọọbù gidi kẹ. dábìá inú àbórí ẹ yìí ni bàbá ẹ pa ọgbà àwọn fámìlì orí kì í má pa ẹ mélòó ni gbogbo ara ẹ gan náà ó tẹ ẹran fífi náírà lẹ́lẹ́rọ àbújá lórí. à ń ṣe kan náà ọ̀tá lèmi àti yín. kí súnmọ́ yín kí wọ́n á gbowó ẹ̀ẹ́dẹ́ mú mi lóye tí mo mọ orí èèyàn tẹ̀ fún mi jọ ẹ sọ síwájú bí. ẹ ẹ ṣe sọ̀rọ̀ lóṣù o ẹnu pẹ́ lè jẹ́ nínú ayé àbí wọn bí wí. dábọ̀. èmi ló lórí ìwọ́pá o ògùn ajẹ́ yìí ẹ máa ń olóṣì ìṣá ọba ọgbẹ́ bí mo tún fìbọn bá mi wò. ẹ ní sóríire. ti ìbọn ọwọ́ ẹ drop that gun. Ah. ẹ má dáhùn sọ̀rọ̀ ìyá ara ọ̀rọ̀ yóò ṣe ọ̀tẹ̀lẹ̀ dáhùn sí o ọ̀rọ̀ family matter lélẹ́yìí o ah, ọ̀gá mi ni wọ́n jójú mi ni. torí kó jẹ́ family matter òun ló mú ẹ pààyàn. Ah, ẹ̀tọ́ mi ni mo wá gbà o ẹ̀tọ́ mi ni mo wá gbà mí ìdẹ̀lẹ̀ gbélé yìí lọ́wọ́ tèmi lélẹ́yìí. tí o bá ń jà fún ẹ̀tọ́ ẹ ṣé ó dà kó take law into your hand kó wá gbàyàn kó tó gba àwọn ètò tó fẹ́ gbà náà. ẹ jẹ́ ká jẹ́ wá lọ sí polisi yẹn ká lọ́ wá dà. ṣáàm sórí má sọ̀rọ̀ púpọ̀ o torí tó o bá sọ ọ̀rọ̀ púpọ̀ gbogbo tó o bá sọ ń bí la máa lò against ẹ tó o bá délé ẹjọ́ arrest him. ah ọ̀gá ọlọ́pàá ah ẹ̀tọ́ mi ni mo jà fún o èmi jà bàbá mi ni You know me, I'm a فهمني يا بروتين قبل فيزي هنا a افيسي ماني كفملة مني يا بقى فيزي يا ماكو هيزي هنا نومي يو نومي بتقطع بندري just know me know me, جيسو ànábì ọgbàrá òjò ló jẹ mí lóko tẹjẹ búrẹ́dì kẹlẹ́lógún kẹfọ́gbọ̀n ẹ tó mi jẹyọ mo ti jẹlọ mo ti lọ ẹ lè dá mi dúró. lábìdé bàdé yẹ́dẹ̀ para if you try to cross my line, you go fall. when i dey work for my money why you there? na god don bless me now you work as gobe. ṣé you wanna hold me now why you wanna hold me. mo ti dènà mo ti lọ́nà sẹ́yìn nobody. Bad man wanna stop my shine. I don't know why they wanna shut my life. All you want to kill the show, so make you stop to the show. My baby the boss for the show. Bad man wanna stop my shine. I don't know why they wanna shut my life. All you want to kill the show, so make you stop to the show. By force I must make all the show. If I go east west, see me coming true. If it go north south, see me coming true. If it go east west, see me coming true. If I go north south. coming through. Abalabi tójú ọbalabala, èmi gangan lọ́kẹ́ sí mojà wọn ọ̀tá mi lọ. Ẹ má lọ fojú dẹkùn mi rárá, I'm more than what you think. Jọ̀wọ́ má lọ tẹ̀sí mi, I'm gonna bring it down pẹ̀lú bọ́ọ̀ àti bọ́ọ̀mù ní enemies ṣe fẹ́mi gangan ní iṣẹ́ ti yàtọ̀ sí gbàyàn wọn dáadé ọdún fún màmá nínú ibo lẹ́wà ọbẹ̀ mi ti dúná nísìnyí ẹ̀wà lè yàbọ̀ wa ọmọ tó bá ṣiṣẹ́ dédé yẹ kó lásìkò ìgbádùn náà dùnà dùnà dùnà ẹ̀fẹ̀ mi sílẹ̀ lọ́rùn wọn jẹ́ kí n jẹ ayé mi náà dùnà dùnà dùnà mo fẹ́ lọ́wọ́ bí Dangote mo fẹ́ máa lọ Bugatti náà dùnà dùnà dùnà ẹ̀bẹ̀ ni mo bẹ̀ Olúwa ń Bad man wanna stop my shine I don't know why they wanna shut my life Olúwa ní kí ni ṣogun make me stop to the show na me to the boss for the show Bad man wanna stop my shine. time. I don't know why they wanna shut my life. All Only one need finish, to make me stop to the show. By force, I must make all this old. If I go east west, see me coming through. If I go north south, see me coming through. If I go east west, see me coming through. If I go north south, see me coming through. Never did, but day, yeah, they better. Uh, if you try to cross my line, you go far. Hey, yeah, never did.